Exercise 1A, columns 1, 2, and 3. Muta, tà. mofe, Ota. Ola. ofe, Ota. Ola. ofe, ata, Ó afẹ́ ẹ̀ta ẹlọ ẹfẹ́ wọ́n tà wọ́n Exercise 1A, columns 3, 2, and 1. Mo fẹ́. Mo lọ. Mo tà. ó fẹ́ ó lọ ó tà ó fẹ́ ó lọ ó tà a fẹ́ a lọ a tà ẹ fẹ́ ẹ lọ. ẹ̀ta wọ́n fẹ́ wọ́n lọ wọ́n tà. Exercise 1B, columns 1, 2, and 3.